وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba ọba tí ó ṣọwa títí di ọjọ́ tòní òní náà ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù rọmọdọ́ọ̀nù ti ọdún yìí adúpẹ́ fọlọ́run ọba tí ó dá ẹ̀mí wa sí títí di àsìkò tí a wà yìí ọlọ́run bá ròyìn àwọn ẹni rẹ̀ nínú alukur'an ó ròyìn gbàwẹ̀gbàwẹ̀ náà tó jẹ́ ká mọ̀ pé wọ́sọ ìmọ̀ náà wọ́sọ ìmáàt àti pé tọ́lọ́run bá fi lè ròyìn àwọn kan ó ń tọ́ka sí wípé àwọn ẹni ẹ̀ṣà làwọn ẹni tí ọlọ́run bá ròyìn ẹ̀yẹn tí ọlọ́run bá lè wá jẹ́ kí mi àti ẹ wà nínú àwọn olóríire eléyìí tí ọlọ́run bá wa subhanahu wa ta'ala tún ṣèròyìn wọn ṣàwọn ìpínlẹ̀ yẹn jẹ́ ìwúrí ńlá fún èmi àtiwọ́ náà ìpè ọlọ́run bá ròyìn wa nínú alukur'an wípé as-sa'imuna was-sa'imat alhamdulillah abdullah jọ kó má yẹ wá kúrò nínú olóríire náà adánwò tá a fi ní sí nínú àwọn gbàwẹ̀ gbàwẹ̀ tí ń gbàwẹ̀ ilé tí ọlọ́run bá yàn fún kọ̀nà kó má jẹ́ kí àdánwò náà dé bá wa o mo kí n lẹ́ẹ̀kan sí èmi náà kíra mi ìpè àkú àmójúbà àkú aráyá àkú aráyá àkú àkú ayọ̀ àkú oríire ah, wa. kọlọ̀n kó jọ kó gba lẹ́sìn fún wa o ká sáré tara ṣàṣà abẹ́rẹ́ wọn fáwọn olùgbọ̀wé ètò wa kọlọ̀n bá ṣàlékún ẹ̀mí gbígbà tàlà fi ara fún wọn kọlọ̀n bá sún ẹlẹ́sàn tó pọ̀ kó bá ṣàlékún bíbà ṣírí ẹ̀ fún wọn ká tara kí a bẹ̀rẹ̀ sí tún ṣàlàyé àwọn nǹkan tó tọrọ mọ́ oṣù Ramadan gẹ́gẹ́ bí Ramadan ṣe ti bẹ̀rẹ̀ sí lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ó dáa kó ní kálukú wa náà mọ àwọn kankan nínú ẹ̀ torí pé bá a ṣe bẹ̀rẹ̀ sí ìgbà yìí amẹ́lòmíì ti ń kó sí àwọn kankan nínú oṣù yìí tí wọ́n mọ̀ pé àwọn ti kó sí i já ṣàlàyé ẹ̀ kó tètè gbọ́ lénìí kó o sì bá ní kò tí ì bàjẹ́ kó máa lọ padà já sí pé o gba àwẹ̀ o gba àwẹ̀ tó gbà fún ní oṣù kan ìwọ́n rò pé wọ́n gbà ní ká pé ń tàn án rí ìrìsọ́tẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ò bá ti mọ̀ ń jọ alákọ̀ọ́kọ́ yìí pé ìtò gbàǹjẹta ò ti forí ṣọpọ́n tàná náà bákan náà kọ́lọ́ má ṣèjọsìn mi àti ẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n tíyàn bá ti take kan precautions kan èèyàn ti gbọ́ pé eléyìí ò tọ́ eléyìí ló tọ́ nǹkan báyìí láláàwẹ̀ gbọ́dọ̀ ṣe àwọn nǹkan báyìí láláàwẹ̀ tí ẹ lè ṣe àkọ́kọ́ náà ò ní ṣe ohun tí ò yẹ kó o ṣe bákan náà ò ní pa ohun tó yẹ kó o ṣe tì kó wá sọ dé ìwọ̀ fún rẹ tẹ̀lé àwọn kan míì pọ̀ táwọn èèyàn ti sọ dé ìwọ̀ fún aláàwẹ̀ lásìkò yìí gbogbo ẹ̀ náà la máa ṣàlàyé lónìí bọ́lá ọba ṣe ní ká nígbà láàyè tó àti ká nígbà láàyè mọ́ ètò ti yẹ ká mọ̀ ò ká má gbàgbé wípé téèyàn bá ti wà nínú ààwẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ èèyàn gbọ́dọ̀ mu ọ lọ́sàn-án ààwẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ èèyàn gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ jẹ èèyàn gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ mu al-aklu wash-shurbi amdan eh, al-aklu wash-shurbu amdan ìmọ̀ọ́mọ̀ jẹun àbí ìmọ̀ọ́mọ̀ mu mi ní ọ̀sán ààwẹ̀ ó bá ààwẹ̀ jẹ́ o ẹlẹ́mi sọ pé ṣe bí kéèyàn gbómi mu ni kódà kó o ṣàlùwàlá tán kó o fi ṣẹ́kù sí ẹlẹ́nu kó wá máa fọgbọ́n gbọ́n gbé wọn bá tó ṣẹ́kù sí ẹlẹ́nu yẹn náà kó máa gbé mi ó ti bàbí ara ẹ jẹ́ o owó kọ́ ha kẹlẹ̀bẹ̀ ó ti rí pé kẹlẹ̀bẹ̀ yẹn ti wá sí ẹ lọ́nà fún àbó ti wá sórí ahọ́n ẹ ó bá tún gbé mi pé wo eléyìí náà dín nǹkan nínú ebi ó wá lọ gbélé yẹn náà mi ó ti bàbí ẹ jẹ́ o ó ní aṣebínú mi ló ti wá inú mi ló tún padà sí rárá má mú rẹ ṣeré kó rò pé òun mú ẹ̀sìn ọlọ́run bàbá ọlọ́run bàbá rẹ ó ti di tó gbọ́dọ̀ tún jàǹdù síta gbọ́ àgbọ́yé dáadáa ẹ̀rọ ọjà tìbẹ̀ náà tiẹ̀ tún wá wò ń tó bá wá sí inú nínú ààwẹ̀ báyìí nìsín tó wá sọ́nà fún èèyàn wá kàn oògùn wọ́n ní o ní ìṣù lójú ẹ̀ ó wá ṣàlàyé fáwọn dókítọ̀ wọ́n wá fún ẹ ní eye tó kán sójú ń tó kán sójú yìí ṣó ní àkóbá tó lè ṣe fún ààwẹ̀ àbí kò ní àwọn afájá mọ̀ pé tí kíníyàn bá ti lọ sọ́nà fún tí wọ́n náà ti filẹ̀ lọ́nà fún ẹ tó jẹ́ pọ́nà fún ló fẹ́ gbà kọjá ajẹ́sọ́pọ̀ ti ṣàkóbá fáwẹ̀ ẹ̀ẹ́n àpọ́dà ìjẹ́sùn wa ń kọ abẹ́rẹ́ ńkọ́ tó fẹ́ pé abẹ́rẹ́ yẹn ohun tó wà nínú ẹ̀ ni ohun tó máa dínà kébi má lè pa ẹ́ wọ ni abẹ́rẹ́ tí wọ́n fún ẹ ṣé àwọn púpọ̀ nǹkan ọ̀gbà ló dé nísìnyí ló ti ní oríṣiríṣi àwọn ọ̀nà tí wọ́n ń gbé gbà táwọn èròjà tó wà nínú ẹ̀ tó bá pé abẹ́rẹ́ eléyìí tó bá ti gbà á ó máa lọ replace jíjẹ àti mímu ó tiẹ̀ ní philip pé bí ń pa ẹ́ ni ààrẹ ti bàjẹ́ o ṣùgbọ́n bẹ́rẹ̀ pé wọ́n fi wọ́n ń jẹ́ tiẹ̀ láti fi pa oró nǹkan kan tó ń dẹ̀ láàmú lára ẹ̀ láti fi kí àrùn kan lára ni kò ní nǹkan ká ṣe pẹ̀lú pó lọ replace jíjẹ mímu kò lè díwọ́ kébí má pa ẹ́ onírú eléyẹn kò bà ààrẹ jẹ́ gbọ́ yé dáadáa ó dáa kó o mọ̀ tíyàn bá wa ń dáná lọ́wọ́ ṣéyàn wá lè èèyàn lè tọ́ ohun tó ń jẹ wò á ṣe máa fi yọ sí á lè gbọ́dọ̀ mọ̀ àpótí ìsára wọn fẹ́ fi ṣínú ṣàwá ní tẹ́sẹ̀ òun ṣe ṣúgà yẹn ti dùn kí ṣúgà má lọ já kó má lọ di tí ò tó àwọn olùmọ́já kàmọ̀ yìí pé ń tá a fi àṣà òkú tá a kàn fi orí ahán orí orí tó ń tó ló sóró orí ahán yẹn ọ̀nà òun ni tá a máa fi ń fìlì tẹ́sì pé nǹkan dùn tá a bá ti fi lè fi kan orí ahán yẹn tó bá ti fi lè mọ́ ń bẹ̀ kó dùn má gbé mi sẹ́nu tú dànù lẹ́sẹ̀kẹsẹ̀ tí nǹkan yẹn ò bá dùn wàá fìlì tẹ́sì yẹn orí ahọ́n tó ń tóló yẹn torí tó bá wà nínú ẹ̀sìn àbí ká ṣàlàyé ṣùgbọ́n tí wọ́n bá ti wá mọ̀ pé bí wọ́n ṣe rí lọ́dọ̀ ti tiẹ̀ o ní pítí nǹkan wá ti fi lè kàn ẹ́ lẹ́nu kò ní padà síta kò ní ṣe tú o ìwọ ń gbè mí nìyẹn tiẹ̀ má dé díẹ̀ aláàkìl wọ̀ṣọ́rẹ̀bó amdan òun náà ní tá à ń sọ ń tẹ́ èèyàn máa mọ̀ jẹ èèyàn máa mọ̀ mú ó ti jẹ́ o ṣùgbọ́n òkúnkún máa mọ̀ ìwọ òkúnkún máa mọ̀ jẹ́ mọ̀ mú ó kàn déédé wá sí ẹlẹ́nu ló bá gbé tọ́mì ó kàn ṣàrọ̀ alátán ibi tó ti ń ṣàrọ̀ alárọ̀ tó ń ṣan orin mú lọ́wọ́ omi bá kó sí ẹni mú ló bá lọ sí ọ̀nà fún ló bá gbómi parí ó gbómi mú ọ̀nà ilé níbi tó ti ń ṣàrọ̀ alá lọ́wọ́ kí ṣe kó gbàgbé o eléyìí wáyé khota'an ọ̀tọ̀ ni pé ó wáyé nisiyanan tó bá wáyé pé ó gbàgbé àti pé ó wáyé pé ó ṣàṣìṣe méjèèjì àfi ṣàlàyé ẹ̀kọ́ gbọ́ ó wáyé pé o gbàgbé ààrẹ ò bàjẹ́ eléyìí wáyé pé ó ṣe àṣìṣe tó kọjá agbára ẹ láti control àǹbẹ̀lọ́ ọba kó gba ààrẹ náà ní ìbàdà kó gbà lọ́wọ́ oníkálukú kó gbà lọ́wọ́ oníkálukú wa má mú ẹ̀sìn ẹ ṣeré mọ ìsọ́lẹ̀ kan má mú ọba tó dá ẹ táyọ̀ ọlọ́run pẹ̀lú ìjọsìn tó ń ṣe Islam kì í ṣẹ̀sìn àwàdà kì í ṣẹ̀sìn eré ipá ìfọ́nà tó wá ń ṣe náà ò gbọ́dọ̀ wá sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́fẹ̀ẹ́ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ di eléré tó máa máa ṣe islam bó ṣe wù ẹ́ tó máa máa ṣe inú ẹ bó ṣe wù ẹ́ tó máa máa ṣàwẹ́ bó ṣe wù ẹ́ ìwọ ń gbàwẹ̀ lọ́wọ́ ó ní òfin káwẹ́ gbu ẹ̀ ní wà lọ rẹ̀ sí wò kú wò ẹ̀ jẹ́ agbọ́ ẹ̀ tí kì í ṣègbò kú wò ètò sí pé tó ní ṣe pẹ̀lẹ́ lẹ́tọ̀ọ́ ẹni ẹ̀ ẹni nínú ti dáràn ó ti jẹ gbèsè sísan àwẹ̀ yẹn padà lẹ́yìn Ramadan àkọ́kọ́ náà san gbèsè ẹ̀yọkọ́ṣù yẹn padà ìyẹn ni al-jima'u fi nahari Ramadan wàá san gbèsè àwẹ̀ ẹ̀yọkọ́ yẹn padà ìyẹn ni àkọ́kọ́ lẹ́yìn náà wàá wá ṣe kàfàrọ̀ kí là ń pè ní kàfàrọ̀ kàfàrọ̀ eléyìí gan al-kafaratul mughlaza wọn náà àfa máa ń pè kàfàrọ̀ tó yẹ pé ìtanràn tó yẹ pé ìtanràn tí wọ́n tí wọ́n tó yẹ pé wọ́n lé lórí ẹ̀ wípé ah eléyìí kò kò bẹ́ẹ̀ dẹ̀ dé kò bá dẹ̀ kò dé fẹ́ni tí ẹ̀fẹ́ni eh, eh, tí ó ṣèṣe sí yìí kí nìkan náà tiẹ̀ nínú àmà ṣe ò ní pé ó máa ṣe àtìkù rọ́kọ̀ọ́bà wà á bọ̀ ọ̀kùnlọ́kùnrin lọ́rùn ẹ̀rú kò wá sẹ́rú mọ́ lásìkò yìí kò sẹ́rú tó fi máa bọ́kùnlẹ̀ ọrùn ẹ̀rú àwọn tó ń pè lẹ́rú ó ẹ̀ sí ṣẹlẹ̀ àwọn tí àwọn mùsùlùmí wá kú lẹ́rú lójú ogun àwọn náà àwọn wá káwọn mùsùlùmí mọ́ tí wọ́n fẹ́ pa àwọn arúgbó pa àwọn ọ̀dọ́ pa àwọn obìnrin ẹ̀tọ́lọ́run wá ní káwọn mùsùlùmí náà kọjú sí wọn padà torí tó bá lọ gbogbo bí sí ọ̀rọ̀ ogun ti wáyé nínú Islam nínú alukurani wàá rí pé tó bá lọ ka ìtàn wàá rí pé wá àtàkì àwọn mùsùlùmí mọ́lé ni gbogbo ẹ̀ wọ́n wá àtàkì mùsùlùmí mọ́lé ni mùsùlùmí kì í máa ń fàjọgbọ̀n torí ẹ̀rọ tó bá jẹ́ mùsùlùmí tó bá lọ ń dá wàhálà alẹ̀ ẹ wò fi jànábì wà o sọlọ́sọlọ́ wọ́n wájà ànábì lànábì tó bínú kò dẹ̀ déédéé bínú náà ìgbà tọ́lọ́run tó fún níyànjá pé ó yà kọjú tọ́ba ti wá tọ́ba ti kọjú sí ẹni ẹ̀ kọjú sí wọn padà ó pọ̀ láwọn ọgbà tọ́lọ́ ní kànáàbì fi wọ́n lẹ̀ ṣùgbọ́n pàtó dìgbà tọ́lọ́ ní ó yá ẹni ẹ̀ kọjú sí wọn padà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ wọn ọlọ́run ọba eléyìí ká gbọ́ àgbọ́yé ẹ̀ dáadáa kó má máa lọ ṣe àṣìtú pé ó tán káwọn yẹn lẹ́rú káwọn yẹn lẹ́rú torí pé òkè máa ń fẹ́ gbọ́ nǹkan bá àfikún òye sódì bákan náà ń tẹ́ nìyẹn máa ṣe nípa bọ́kùn lọ́rùn ẹ̀rú kan àwọn sìyámi ṣahàrọ́yìn ni mutatabi'ain àbíkẹ́ kó gba àwẹ̀ oṣù méjì kó gba léraléra wọ́n ní kíní yẹn wá òfin yẹn wá ó tẹ̀lera wọn bí kíní yẹn ṣe le sí kò ní ṣe ìtìyàrú tí ò bá ti fi lè rọ ẹrú n tó nẹ́ẹ̀sì sí kó ṣe òun náà ni kó gbàwé oṣù méjì léraléra láì ní já tó máa tú tẹ̀lera wọn torí pé ìtanràn ló fi ń ṣe ó dáràn ni ó ń tanràn ni kò ní ṣe bó ṣe wù ó máa ti ṣe pẹ̀lú òfin ni àwẹ̀ oṣù méjì ẹlòmíì ti ń sọ pé ẹni tó gbàwé oṣù kan tó kọlu ìyàwó lọ́sàn-án àwẹ̀ ṣé ló máa gbàwé oṣù méjì ẹ̀yẹn káwọ́ bó ṣe pàtàkì ọlọ́run ọba ẹ̀ sí tọ́lọ́n fẹ́ lò ń bẹ̀ náà nìyẹn ṣé o pàtàkì wọn ọlọ́run àbó pàtàkì wọn ọlọ́run ṣùgbọ́n pọ́n ti sọ fún ẹ pé àsọ́mọlí wà á na àjèjì ìbí ọlọ́run ti jẹ́ kó mọ̀ ẹ́ pòun lòun láàwẹ̀ wọn náà lòun máa san sanfẹ́ni tó gbà ẹ̀yẹn ibẹ̀ náà ni ohun tí ọlọ́run fẹ́ mọ̀ lára ẹ̀ ń bẹ̀ náà bóyá o fẹ́ gbà bó o ní gbà ìwọ dán òun náà kó má gbà ìwọ náà wàá fi wá mọ̀lẹ́bù ààrẹ lọ́dọ̀ ọlọ́run ọba yẹn níjọ́ tó bá fẹ́ pe ọlọ́run ẹ̀rẹ́ ọkàn á máa ò ń ṣàbòsí pẹ̀lú ọlọ́run ọba ẹ̀ tó fẹ́ pè yìí o ẹ̀rí ọkàn tẹ̀ náà máa jẹ́ ẹ kọ́nà má ṣèmi àti ní alábòsí sọba tó dá wa. àwọn ètò àmì àbíkàkọ́ yẹ pé tí wàá ṣe àwọn ètò àmì sixteen and sixteen náà wàá bọ́ aláàwẹ̀ sixty tó bá pé bóyá ò padà lálàáfíà láti lè gbà á. àmọ́ àkàndíṣọ̀ kan warrant eléyìí tí kò lè jẹ́ kó láǹfààní láti lè gba ah, ààwẹ̀ sixty yẹn ní tí wàá ṣe tó jẹ́ ọ̀ràn tó dá ìtanràn ẹlẹ́kẹta tó wà lẹ̀ fún ẹ òun náà ni pé wàá bọ́ aláàwẹ̀ sixty kó o lè fi mọ̀ yí pé ìmọ̀ọ́mọ̀ já àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ pàápàá jùlọ pẹ̀lú kíkọlù ẹlẹ́tọ̀ ẹni tí ń ṣèyàwó ẹni á ọ̀ràn ńlá ni o kò bá wà dàdé kò bẹ́fẹ̀ dé o àwẹ̀ wa mùsùlùmí kì í ṣeré pa kì í ṣe tó bá wùn mí máa gbà tó bá wùn ní gbà ẹ̀wọ̀ yọ́lọ̀ ń èèyàn gbọ́dọ̀ mọ́mọ́ lọ tọ́ bọ̀nà fún máa wá èébì tí a bá ti dánrò eléyìí wò àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n tó fẹ́ pé èébì ló wá fúnra rẹ̀ àwẹ̀ ò bàjẹ́ fòròjò dámìlì haidi wà nífàs tẹ́jẹ̀ ìbímọ bá wá àbí ẹ̀jẹ̀ menstruation lóṣooṣù tó bá kù ṣẹ́jú kan kí òòrùn wọ̀ kan fi ká fi kí mọ́gírìwì ká ṣínú tó bá rí àlejò ẹ lóṣooṣù tó bá dé ìwọ sísà má lẹ́mọ bẹ́ẹ̀ o àwẹ̀ ọjọ́ yẹn ti padà sọ́dọ̀ ọlọ́run nìyẹn o náà rí ọjọ́ yẹn nìyẹn sorry ó dùn yẹn gan o máa ń rí bẹ́ẹ̀ nígbà míì sorry for that ẹ o ti gba aládàá pé o tẹ̀lé àṣẹ ọlọ́run ṣùgbọ́n gbà tọ́lọ́run ní kó o tẹ̀lé d òun náà nígbà tọ́lọ́run bá stop ẹ̀ sí yẹn ten minutes yẹn náà ni o ti rí bẹ́ẹ̀ ten minutes yẹn ẹ̀hẹ́n òun pé tí bàálù náà bá fò ní airport tó bá ti gbéra báyìí kò ń ṣe tó lè wá ọ sí mọ pé ó yá padà rìfáàs kò sí rìfáàs fún nǹkan táyé lásán ni mo fi ṣàkàwé fún ẹ̀yẹn a ní màálù tó ti fò ò ló ń wáwọ́ sí tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà kọ́dà òrùlé lẹ́yìn ẹ̀yẹn ti lọ nìyẹn ṣé wọn náà mọ̀ yìí pé tó bá jẹ sàhóòdì tán láàárọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jẹun tán láàárọ̀ ẹ̀ ló bá rí menstruation yẹn àlejò yẹn wá dé láàárọ̀ yẹn sàhóòdì ló dẹ̀ ẹ̀ṣẹ̀ jẹ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọ̀rọ̀ lẹ tí ẹ kó kù díẹ̀ kó sínú ló wá gbà fọ́lọ́run pé fọ́lọ́run ṣe tó wípé kó wáyé ní eléyẹn bákan náà nínú àwọn kan tá a gbọ́dọ̀ mọ̀ ẹlẹ́mìí àwọn àsọ pé ẹ ẹni tí wọ́n ń gbà wẹ̀ ẹ kò yẹ kó wẹ̀ o irọ́ ni o aláwẹ̀ lè wẹ̀ o kò sí tó burú mi pé kò wẹ̀ o aláwẹ̀ dẹ̀ lè ṣeré ẹ kódà aláwẹ̀ ó lè gbọ́ òórùn tí wọ́n sì tó ń ta sánsán <laughs> oríṣiríṣi ọ̀rọ̀ la máa ń gbọ́ aláwẹ̀ tẹ̀ tó lè rún pákó ó lè rún pákó kò ní gbé tọ pákó mìíràn ó lè rún pákó kò ní gbé tọ́ pákó mi ni ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn kan táwọn tí ó jẹ́ pé ṣẹ̀dá islam tó fàyè ìgbà wá bákan náà nínú tí ṣẹ̀dá islam ò fẹ́ òun ni al-istimna kéèyàn máa lọ masturbate ṣẹ̀dá islam ò fẹ́ o kò ní ọ ṣáà ni kéèyàn máa súnmọ́yàwó ẹ̀ ni ẹ̀bọ̀ tí wọ́n á lọ sínú bathroom wọn máa lọ mọ́bò sí máa ṣera òun òun fíìlì bákan rárá o ó dẹ̀ gbọ́dọ̀ níláníyàn ipá ni tó ò láwẹ̀ bákan náà gbọ́dọ̀ máa rò ó islam igan pàápàá o ṣé kí èèyàn kan tiẹ̀ jókòó jẹ́ kó máa lọ ọrọ̀ kan ipò fẹ́ kúrò nínú ẹ̀sùn islam níwàá láwẹ̀ tó bá ti ró islam ẹ ti lọ àwẹ̀ ọjọ́ yẹn náà dẹ̀ ti bàjẹ́ ìdájọ́ pọ̀ gan-an nínú ẹ̀sìn àwa mùsùlùmí gbogbo ọ̀tọ́lọ̀ ń bá ní kó ní kó ṣẹ́kù ṣáánù ọmọlàkejì o jẹ́ káwọn èèyàn jẹ lásìkò àwẹ̀ yìí látara títí ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìmọ̀ọ́mù tájọ́ ń kírun fáwọn èèyàn ẹ má dá nìkan sàyàdí pé fẹ́ lìdì irun kó máa rìn yín lára ẹ jẹ́ káwọn ọmọ tí wọ́n ti hàl kúránì nínú àwọn masajid wa káàkiri masajid wa ti àwọn ọmọ tó hàl kúránì ti pọ̀ káàkiri àwọn masajid ẹ aláwọ̀ àwọn ọmọ yẹn ẹ jẹ́ kí wọ́n àwọn yẹn kí wọ́n máa lìdì irun kó lè jẹ́ kẹ́ iná lè kọ́ ẹ̀kẹ́ lè láǹfààní àti sinmi ṣùgbọ́n àìfẹ́ sinmi imam olùfàtórí fàbí aláàrọ̀bí kan tó kọ̀rọ̀ ìdíwá Allahu akbar Allahu akbar Allahu akbar gbogbo àwọn ọ̀rọ̀ wọn ní aláàlá tẹ́ǹkì kò sí ń tọ́lọ̀ fẹ́ fi ṣe ẹjẹ́ sòdúdọ̀ ọ̀rọ̀ fúnra wa ẹ̀dẹ̀ jìnà sí bídíà nọ́fílà orí tó ní rákà mẹ́ta sálámà gẹ́gẹ́ gbogbo ilé yóò sí nínú ẹ̀sìn ẹyẹ ṣe mà dáadáa lẹ̀ ní à ń tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ broda Qasim Ṣọ́gàolú broda Débísí Maruf Bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú Ọlọ́run nínú ẹ̀sìn. bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀. a tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa Da'watul Haqi lẹ́mí Abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa Ishaq abọ́lẹ́rẹ̀ Muhammad al-Awwal 0244 òun náà ni zero eight zero thirty five seventy five fourteen sixty six.